وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار حكيبكم مسلمين السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí a máa bára wa sọ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ń ba tàwọhídì jẹ́ eléyìí tá a jẹ́ ó yé wa wípé ohun tí ń jẹ́ tawhid ìgbàgbọ́ nú Allah kíyàn gbà Allah lọ́kan kó ní mọ́nì pẹ̀lú ìjẹ́kùn ṣoṣo Allah níbi pé òun ló tọ́ sí jọsìn òun ló yẹ ní ìbáàdà òun lọ́ba tí ń dáni tí ń buni ní kẹ́ni ní ṣe nǹkan kan fún ni kíyàn gbàgbọ́ nú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ àwọn ìgbàgbọ́ yìí àgbọ́yé rẹ̀ pípé rẹ̀ eléyìí tí ó bá pé lára òun ni yóò jẹ́ foundation kó ẹ̀tẹ̀ṣẹ̀ wá kàn òun kó tó wá kan zaka kó tó wá kan ààwẹ̀ kó tó wá kan hajj ẹ̀rí nínú ẹ̀sìn ṣùgbọ́n pọ̀lọpọ̀ láwùjọ lónìí àgbọ́yé la ilaha illallah tá a máa ta òhídìí ní ti sá àgbọ́yé náà ò sí mọ́ àgbáyé náà ti ṣá gidi gan ohun tẹlómi ń pè ń ta òyìnbí ni pé tó bá ti gbà pa Allah ló dá ẹ wípé Allah náà ló dá mi náà Allah ló dá sánmà àti ilẹ̀ ó ti tán tàwídì ṣe kí ni o tàwídì tán lọ́dọ̀ ẹlòmíín nu àwọn èèyàn kan wá ń bẹ àwọn tó wá jálàgbà kò fáwọn tí fáwọn èèyàn lágbóyè wọn kò díẹ̀ kí káàtó àwọn tó máa ṣe wáhà sí fún wọn nípa pé gbogbo ẹni tí bá ti ń ṣe la ilaha illallah mùsùlùmí ni gbogbo ohun tó rí kó lè máa ṣe àwọn eléyìí aládàáwò ni wọn bá a ṣe ní wọn nínú àwọn tó ń pera wọn láàfáà tó ń jádàáwò bẹ́ẹ̀ náà la ní wọn náà láwọn tí wọn ń pàpẹ mọra súnà táwọn náà jádàáwò nínú ẹ̀sìn ẹ̀rí à ń gún méjèèjì náà láti náwọn méjèèjì kí wá láwọn nǹkan tí ń bẹ̀sìn jẹ́ ti já sí pé a nígbàgbọ́ lórí ẹ̀ ẹjá ti ẹ̀mú láhìláhì lọ́láwò nìkan ṣe rí kíyàn jẹ́ mùsùlùmí kíyàn jẹ́ ní tó já sí pé ó fẹ́ràn Allah láti máa gbọ́ ó fẹ́ ẹ̀sìn Allah láti máa ṣe gbogbo nǹkan ẹ̀sìn ní máa ń wùn ṣe gbogbo àwọn nǹkan dáadáa ní máa ń fẹ́ dá sí kódà èyí tí ò báyìí tí ì rí dá sí gan-an yìí máa ń bà á lọ́kàn jẹ́ pé ah ìyìn tìwárí kìíní yìí dá sí ká wá fẹ́ràn ẹ̀sìn ká jìnà ìmá jìnà sẹ́bọ ní gbólóhùn ìmá jìnà sẹ́bọ ní iṣẹ́ ìmá jìnà sí ròrí kúròrí tó jẹ́ ròrí ẹbọ gbogbo eléyìí ìdáyà ni ìmọ̀nà ni tó já sí pé Allah ni máa ń bun gbogbo ẹni tí ó bá fẹ́ fi mọ̀nà a ọ̀rọ̀ ń pàtàkì yìí di oun ṣe nǹkan tí ó ṣe kìíní tó já sí pé ó wá wọn ká tó rí tíra ń bẹ nílẹ̀ tó pọ̀ gan-an ẹ̀rí táwọn àfáà kọ nípa kẹ́dìmọ̀ láìláìlá táwọn pè ní tawhid tó já pé béèyàn bá gbà á nínú ọkàn kò tí ì parí síbẹ̀ o gbọ́dọ̀ sọ síta fún wa ká gbọ́ ọ béèyàn bá wá gbà á nínú ọkàn tó má tún wá wí jáde kò tí ì parí bẹ̀ o gbọ́dọ̀ ṣe kí ni o o gbọ́dọ̀ tún wá ṣe ń ṣe ká tó rí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni tawhid ni iman ní fi ń pé lára èèyàn tí ò bá ti wá pé lára èèyàn tá a bá ti rí èèyàn ò lè jẹ́ mùsùlùmí béèyàn bá kú bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà ń ṣe tàwíìdì àwọn ń gbà àwọn àwọn ń sin Allah mùsùlùmí làwọn ẹnìyẹn wá kú tán ẹ wá ní pé yẹn kò ṣe mùsùlùmí àbí ìsìláàmù lálàáfíà ẹni tí ń kírun èèyàn tí ń kírun tó já sí pé ó máa ń kírun dáadáa àwọn àjọ yẹ wá pé èèyàn ń kírun ò sọ pé èèyàn jẹ́ mùsùlùmí foundation wọn ti dá à ń pe kíní kan ní ìdáyà Ala ni ń bóyàn tá a máa ń guidance kódà káànẹ́bí ṣe wá si, kó pèpè kó fún wa ń lo dùnú kó ṣèkìlọ̀ fún wa kó ní iná ẹ̀rí àtàwọn nǹkan tó lè fàyàn sínú ẹ̀ ká wá gbọ́ ká gbà ká mú ká mú lò kó dénú ọkàn wa ẹ̀rí aláàní máa ń bóyàn aláàfin sọ fún wa Muhammad inú Suratul Qasas ní fifty six bisimilahi rahman rahim aláàní innaka la tahdi man hababta. ولكن الله يهدي من يشاء هو عالم بالمهتدين علاني إنك لا تهدي من أحببت ìwà nẹ́bí ò lè fi ẹni tó fẹ́ mọ̀nà báwa ṣe ń fẹ́ ló ṣe ń wà á gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹni tí ń gbọ́ wa tá a mọ̀ àtẹni tí ń gbọ́ wa tá a mọ̀ àtẹni tí ń gbọ́ wa tó mọ̀ wa àtẹni tí ń gbọ́ wa tí ó mọ̀ wa tí wọ́n sì ń rí pẹ́sìn rí òdodo rí òótọ́ rí bí ṣe ń wùn wá tá a fi ń pariwo lójoojúmọ́ tá a fi dákẹ́ pé kí ni o kí gbogbo wa ṣe ṣe kì ń gẹ́ àlùjẹ́ náà kí gbogbo wa jọjọ́ mọ àlùjẹ́ náà àkókò wa pè yín pé kẹ́ wá jọyìn family name wa àpè yín pé kẹ́ wá jọyìn business tá a dálẹ̀ àpè yín kẹ́ wá di customer wa níbi nǹkan tá ń ta àpè yín pé kẹ́ wá dọ̀rọ̀ àkàjẹ́ máa ṣe kiri à ń pè yín kẹ́yìn náà mọ̀nà kẹ́ ẹ mú lódó nì níjọ́ tí wòrè bá ti mọ̀ para òun ò yá òun ò gbádùn ǹjẹ́ náà ni òfin ti dé bá ǹjẹ́ tí yẹn bá ti mọ̀ pé lẹ́yìn ní ń jẹ́ ìmọ̀nà ìmọ̀nà ti dé ǹjẹ́ náà nù tí yẹn gba ìmọ̀nà pé tọ̀ ojú ọ̀nà kan ò sí tó jẹ́ ọ̀nà àlùjẹ́ nínà pé dáa kí yẹn tẹ̀ lójú ọ̀nà alátànẹ́bì ǹjẹ́ tí yẹn bá ti gbà bẹ́ẹ̀ tó bá ti wọnú ọkàn yẹn tí yẹn wá ń lò ó tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń wí wàláhí ìmọ̀nà ti dé ǹjẹ́ náà fún yẹn mo sọ bẹ́ẹ̀ nìkan ní mọ́sídìí wàrà nàmí nígbà tó gbé àwọn àbẹ́yẹ kan lọ́wọ́ mi ó wá ń béèrè àwọn míín nígbà tí ọ̀rọ̀ lọ nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé ẹ̀ eléyìí tí ń fẹ́ máa kó rẹ̀wẹ̀sì ọkàn bá òun sì ń ṣàdúrà gan òun ṣe nǹkan nǹkan àná sì mọ̀ lóòótọ́ pé ó ní gbìyànjú kódà bí mọ́ṣáláṣí bá dá báwọn èèyàn bá lọ òun ó jókòó yóò máa ka kúránì yóò máa ṣe iṣẹ́ ẹ máa ní gbogbo ẹ̀ èyí bá kú díẹ̀ káàtó tó bá tún ṣe tó débi bídíà tí máa ti ń fa tẹ̀síbà títí ran yín máa báyìí àtúwá ń bí eléyìí kí ló ń fà ẹ̀sùgbà ilé yìí náà gbé lẹ̀ ọwọ́ rẹ̀ ń kó láti máa ń kó táwọn àkíyèsí bẹ́ẹ̀ kó wá béèrè àwọn béèrè lánàá àwọn àkọlùkọgbà àwọn ẹ̀káńtà rẹ̀ nù gbèsè ayé rẹ̀ ó wá mú un tó voice out èmi wá sọ fún un pé nígbà ayé tà ń bẹ oríṣiríṣi àdánwò náà ní kálukú ń bẹ ó ń ròyìn àwọn nǹkan tó ní tí nǹkan náà ti sí lọ́wọ́ ẹ̀ mọ́ àtàwọn opportunity mìíràn tí wọ́n tún máa wá ń bọ́ tí máa wá ń bọ́ mo wá ṣàlàyé fún un mo fún un láwọn tips àwọn àdúrà tí yẹn lè máa ṣe máa jí lóru máa yan nẹ́fìlà máa ka alukur'an máa ṣe istigifaru dáadáa létí yé so kankan náà tó máa ṣe rúkìá fún ayé náà tó bá ń filẹ̀ ẹgbẹ́ ní pé kò fẹ́ dàbẹ́ ní gbogbo ànájọ́ra sí ẹ so àwọn nǹkan wọ̀nyí property mùsùlùmí ni ogún wa ni àwa la ní ohun tí ó wà ń mú wa tábà tó bá wà lè wa mo wá ń sọ fún arákùnrin náà pé àwọn kankan ń bẹ tó ṣẹlẹ̀ sí yẹn nígbà kan tẹ́lẹ̀ tí ẹ máa ń sáré kiri ẹ máa ṣáájò kiri àwọn òsì kì í fowó ṣáájò lọ́dọ̀ àfa àwa mọ̀ ni èmi ò àmọ́ adélébá adúgbọ́n ẹ̀ ni èyí tí mo èmi náà láwọn àkáǹtì mo náà wọ̀nyí àkáǹtì náà táwọn ń kọ òògùn sí dáadáa èmi máa ń lọ ṣe fún ara mi ni tí mo bá sì lọ bá àfa kan yìí lọ fún lówó kó bá mi ṣáájò mo lọ gbà lọ́wọ́ ẹ̀ ni tó rún náà tó mo ní èyí sì ṣe fún ara mi ṣùgbọ́n gbogbo wàhálà yẹn tá a wá ń ṣe ṣe ṣe ṣe ṣe egun tá a rò pa àárín gbà yẹn tí ni wọ́n ń dùn tí ń dùn mọ́ wa ń gbádùn ẹ̀ tí kìíní kan èèyàn ní wa èèyàn kí ń búrò kí ń gbà náà o ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà owó á ṣàyọ ọ̀nà kankan ṣàmú owó ayọ̀ ṣàní ó ti yé a sì máa ń wọṣọ gidi gan múra twenty four seven torí ẹ lò dé owó á dé wọ́n á pè ni owó á sì ṣùgbọ́n àwọn kankan wá ń bẹ tíyẹn náà wá ń kọlù tíyẹn wá ń kọlù tíyẹn wá pé ájò ni tó tra ilé tó tra ilé mo wá ń sọ fún pé níjẹ́ tíyẹn rí sáyẹn pé kò sí nǹkan kan bí kankan ju ń tà lába kọ mọ́ yẹn lọ kàdó ti àlánìkà níjẹ́ náà nìyẹn tó wá nísìnyí ìsinmi wá dé gbogbo nǹkan tíyẹn wá rò kó ń sá fún yàn fún ara wọn fún ara wọn nǹkan náà gan ni wọ́n ń tẹ̀lé yẹn káàkiri fún ara yẹn tíyẹn gan tó wá àbọ̀ ìjà wọn míì àyọ̀rọ̀ ayẹ̀kẹ́ mílíọ̀nù náà mílíọ̀nù jẹ́ ìjìnà sílé àìwọ́ gáfárà fún mi láwọn nǹkan tí ó sì rí bẹ́ẹ̀ lánàá mo wá fi lè ṣe nà sí àfún ibi tí mo ti ń bọ̀ ni pé níjọ́ tó o bá ti mọ̀ tó decide lẹ́yìn ara rẹ pé tọ́ alukurani ọ̀rọ̀ aláǹkan lọ́nà òun ní fi ń lóore jù nínú mọ̀nà òun ní fi ń lóore jù nínú ọ̀rọ̀ òun ní the best truth. tó ti gbà pé tọ́ súnà anábì nìkan ni mọ̀nà kò sí nǹkan mìíràn táwọn akẹ́kẹ́ nìkan fẹ́ ṣe àfihàn tára bá ti kọ níjọ́ tó o bá ti gbà bẹ́ẹ̀ lẹ́mìí rẹ ló bẹ̀rẹ̀ sí ni máa ní ìsinmi ìgbésí ayé ìmọ̀ tó o báyìí ti gba àwọn nǹkan yìí wàhálà rẹ ó pọ̀ o wàá dààmú gan o àṣedànù rẹ àṣedànù rẹ á sì pọ̀ kọjá measurement ìdáyà yìí ìfinimọ̀nà ni ìdáyà yìí kò wá sí lọ́wọ́ ànábì gan fún ara ẹ̀ aláwọ̀ pé lọ́wọ́ ànábì bá a láṣẹ fẹ́ràn ànábì tó bí ó ṣe sírò ànábì nínú àwọn níjẹ́ èèyàn lágbàáyé ẹ̀rí aláwò fi ìmọ̀ náà ní bọ́ọ̀lù sọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ò lè fi yẹn mọ̀ náà ìbáṣepọ̀ ànábì lè fi yẹn mọ̀ náà ní níjọ́ tí àbúrò bàbá rẹ̀ àbútọ́lìbù ẹ̀gbọ́n rẹ̀ tí ń pọ̀kàkà kú tó fẹ́ kú ànábì sì ti ń ṣe nà sí àfihàn tipẹ́ pé àgbà Islam ṣe islam allah gbàmílà nẹbí gbàmílù kìí ṣe allah títí tásìkò okú kò gba islam ànẹbí yìí sì ń dìfẹ́ǹdì ànẹbí àwa nírú wọn bẹ́ẹ̀ náà láwùjọ wọn gba nǹkan tá à ń pè wọn sí ṣùgbọ́n wọn ní lajú wọn lẹ̀ kó o sọ̀rọ̀ wa láì dálójú wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn èèyàn kan ń bẹ́ ti wọn àwọn gbà kó tọ́ ló ń sọ wàláàyè òótọ́ ló ń sọ òó wọn gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n òòrá wa fàwa lẹ̀ báyìí ná ọ̀nà táwa ń bẹ́ ń bẹ́ àwa dogun ẹ̀ ń tiwa ni tá a bá ní káfọ̀nà yín lẹ̀ ká tẹ̀lé nǹkan tó ń sọ àwọn tí wọ́n gbẹ́mí lé wa ti pọ̀ jù wọ́n wà disappointed ṣùgbọ́n àwọn àgbà pò tọ́ ló ń sọ níjọ́ táwọn kan bá wá fẹ́ takò ẹ́ lójú irú wọn wá dìfẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n wọn gba nǹkan tó gbé lọ́wọ́ o wọ́n wá ń dìfẹ́ǹdì ẹ̀ yẹn wọ́n aláǹlò wọn fún ẹ̀ yẹn ò túmọ̀ sí pé wọ́n ń bẹ lójú ọ̀nà àbútọ́líbù wa ń pa ó ń pọ̀kàtà kú lọ́wọ́ ànábì sáré dé pé à kó tiẹ̀ gba islam kó wí kẹ́límà kó tó kẹ́mi tó kù lára ẹ̀ gbogbo gbìyànjú ànábì ń pé wí kẹ́límà kó tó lọ ó ní mi ìwé níṣẹ́ ó dá kí mo ní kẹ́ ẹ wí tí olóńgbò ní kí n wí yẹn ìní wí ànábì tiẹ̀ ń sọ pé tọ̀ tiẹ̀ wí bí òun tiẹ̀ lè lò ó fi ṣìṣe pẹ́ lọ́dọ̀ àlá níjọ́ ọ̀gbìn dàbí kìí ṣùgbọ́n kò wí o ní àná òun mọ tá ànábì gbé dání kó tọ́ lòun sọ ṣùgbọ́n tóun bá wí àwọn èèyàn á wà disappointed kí wọ́n wá ṣe ń lé mọ̀ àwọn èèyàn méjì kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ náà tí wọ́n ń sọ fún ní bàbá náà tá ànábì ní ó wí kẹ́límọ̀ táwọn sọ fún un pé o fẹ́ fojú ọ̀nà bàbá rẹ̀ lẹ́ àbí ó fẹ́ fojú ọ̀nà yìí lẹ̀ báyìí níbi ìṣẹ́ni kóhùn gba ìsìlámù kó fọ̀nà wọn lẹ̀ àwọn tó ń sọ fún pé ó wà àfojú ọ̀nà yìí ilé àbí òfẹ́ dìnnà ìwà kó tó lọ kò wí nǹkan kan kẹ́mi fi wá kó lára rẹ̀ ẹ jẹ́ mọ̀ fáwọn méjì níjọ́ kínní àná tí wọ́n dúró tì pé kò ní wí kẹ́límà tọ́tún wọn létí ojú ọ̀nà àánú rẹ̀ ń bẹ nù wọn tó padà gba ìsìlámù kóhùn tó kú tóun sì kú mùsùlùmí o tó bá jásí páwọn èèyàn ni wọn náà bá ń wò kó tó ṣẹ̀sìn ó padà rí i pé báàlà bá kádàrá rẹ̀ bẹ́ẹ̀ wà á padà hẹ́ǹdì lójú ọ̀nà àánú àwọn tó wá ń wò ó wà á rí wọn lójú mọ́tò nínú mọ́tò mọ̀nà táwọn ń lójú ọ̀nà gidi wọn á wá jáwọ́ kalẹ̀ lójú ọ̀nà ó ti yé bó ṣe rí nù ìdáyà kò sí lọ́wọ́ ànábì sọ fún ànábì náà lóòótọ́ pé ó lè fẹ́ mọ̀nà òun nígbà tí sheikh sọlí fawzani wá ń ṣe ṣẹ́rí bayanul ma'ani fi ṣẹ́rí muqaddimati abi zayd al-qayrawani tíra náà tí wọ́n ń ṣe àlàyé rẹ̀ àwọn aṣàlàyé gbọ́n tá à ń pè ní ìdáyà ìdáyà ìtumọ̀ méjì náà ní jẹ́ ìtí ń jẹ́ guidance méjì ni ó ti yé a ní ìdáyà tó dilala wal irshad kí ni jẹ́ bẹ́ẹ̀ òun ni wàá hasilatun li eléyàá máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ sí gbogbo èèyàn gbogbo èèyàn náà la nágbára ìdáyà ilé ìtànsọ yìí lọ́wọ́ torí pé lè anàlọ́ha dálà lè ìbádá alàmà fi ilẹ̀ khairu wà ámúrùn bí tìbáyì wà dálà alàmà fi ìṣàrù ànàháhùn àǹtìbáyì aláàtí dáàmú tó ráìtì tó dáa tó dó nǹkan rí ó sì pa aláṣẹ bá ṣe máa tẹ̀lé tá a fọlú ẹ̀ aláṣẹ ti introduce wa tó já mọ́ ohun tó láburú nú a sì ní agbára àti lè kọ́ ọ́ àyèmátẹ̀ làbúrú náà àwọn ìdáyà eléyìí ìdáyà àdámọ́ ni tó já sí pé alágbára ẹ̀ lọ́wọ́ ara wa fún ara wa ó ti yé ah, nígbà tí wọ́n gbé poison kalẹ̀ ní ìsìn tán ní kinní yìí poison ni tí wàá wá mú nígbà tí kò kú ò ní ní fẹ́ so agbára kó o má mú poison yẹn ní mọ́mẹ́ǹtì yẹn èèwọ̀ ló ní làákàyè mọ̀ pé kinní so àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa nǹkan orin tó lè benefit yẹ agbára wa gbé láti mọ̀ pé ejò lé ejò ejò lílọ̀kan yìí tó bá ń ṣàyàn yẹn máa kú o tó bá ń ṣàyàn òru ni o òru ẹ̀ ń pààyàn ẹ̀hẹ́n so ó wá rédíò yẹn tó gba tó gba kọ́nà kan tó ṣẹ́rí wọnú gbé kiri kan ó ní gbọ̀nà yẹn mọ́ wàá gbọ̀n gìnnìgìnnì wàá wà lọ gbọ̀nà bòmíì ó ti báyìí ní ìsìn báyìí náà so àwọn nǹkan bẹ́ẹ̀ tó dáwọn nǹkan rí àwa náà dá a mọ̀ n tó yẹ kó o fẹsẹ̀ ní lọ́wọ́ ní gun mọ́tò náà ẹ̀hẹ́n kò wá ní ẹ o fẹ́ o fẹ́ lọ sí o rẹ nínú compound yẹ kò wá fẹ́ lọ gọ̀kadà kò possible so n tó sì yẹ kó o gun mọ́tò lọ́wọ́ onífẹ́fẹsẹ̀ nígbà tó yà wèrè bí a fẹ́ travel láti Èkó lọ Abẹ́òkúta ní ìsìnkú òun fẹ́ gun mọ́tò kò pọ́ òun fẹ́ fẹsẹ̀ rìn kò possible ẹ̀hẹ́n àwọn eléyìí agbára wa kà láti mọ̀ ẹ wá rí ìdáyà ẹlẹ́ẹ̀kejì ní jẹ́ ìdáyà tó tawfik ìdáyà kòńgẹ́ aláàní máa ń fi ní í ṣe kòńgẹ́ nù kì í ṣagbára èèyàn ìyà khassa bil mu'minina alladhina qabalu al-haqq ìdáyà eléyìí kíyàn mọ ojú ọ̀nà dáadáa yìí aláàṣe specially ni fún àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ló àwọn mùsùlùmí àwọn mùmìnì alẹ́dì kọ́balùlẹ̀ akọ̀ àwọn tí wọ́n gba òdodo gbogbo ẹni tó bá fẹ́ràn kó máa gba òdodo kó máa gba òótọ́ ọ̀rọ̀ aláàṣà alẹ́ṣà ni o agbára tiẹ̀ náà kọ́ wàrọ́gàbù fíìhì káwọn máa ń ro kan nǹkan tí wọ́n lọ́dọ̀ Allah Allah fi ní ṣe kò ń gẹ ẹrú ẹ̀ wàá mi lù bí gbogbo àwọn nǹkan tó wá gbà lódodo tí wọ́n gbà yìí tí wọ́n tún wá ń ro kan rẹ̀ yìí wọ́n tún wá ń ṣe níṣẹ́ wàlẹ̀ hàdà torí ìdí èyí qala jalla wa ala ni ọba tó tóbi tó ga jù fún wọn sọ fún ànábì pé innaka la ta'di man hababta innaka la ta'di man hababta ìwà ànábì yóò lè fẹni tó o bá fẹ́ mọ̀nà walakinna Allaha yahdi man yasha aláàní máa ń fẹni tó bá fẹ́ mọ̀nà o wa huwa a'lamu bil muhtadin òun lọ́ba tó fi ń nímọ̀ jù nípa ẹni tí ó mọ̀nà tó tàwọ́fíìkù ìdáyà idaya tó tàwọ́fíìkì ni aláàní máa ṣe kí ni ò ní máa ń ṣe fún èèyàn kì í ṣe agbára èèyàn ìwé tí mo wá ń lọ ńbẹ̀ òun náà ní nípa pé ṣe é rí gbólóhùn la ilaha illallah tàwíìdì ni ká máa ń dájẹ́ mùsùlùmí à ń ṣe la ilaha àgbà pé láìláì làlá ẹlòmíràn ní kò sọba kan àfọlọ́hún àlá ìtukùtù ní o láìláì ìlàlá àpàdà máa tó fún wa. tó gbígbà kínní yìí lẹ́nu ò tí ì tán tíra ẹ̀ka iná láti lè máa wò tá a bá lọ sí ṣapta báàbù mọ̀tẹ́ǹtì kù bí ilẹ̀ àlìsínà wàtà tẹ́kìdòhù lẹ̀ àfòyídà min wájibi umuri àdìyànàtì ní ní page thirty nínú tíra náà nígbà tí afa náà tó kọ tíra náà wá ń sọ̀rọ̀ nípa àwọn tí ń jẹ́ ìmánì ń pè mí dáàlík al-imanu bil-qalbi wa nutqu bil so méjì nu ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ nígbàkí ni o wal amal bil-jawari afa wa àgbà Sheikh Salihu Fawzan nígbà tí wọ́n ń ṣàlàyé ohun tí ń jẹ́ la ilaha illallah wa wọ́n ní lè hánẹ́wò làbúdàmínà nùtìkì bil-haqqi máa ti kọ́ ọ́ kò sí díje méjì ń bẹ kò sí tàbí ṣùgbọ́n ń bẹ níbi sísọ lọ́rọ̀ ká a bá sọ máa ti kọ́ lèmi lè kọ́ lèmi kì í parí síbẹ̀ o a gbọ́dọ̀ sọ tí ń jẹ́ la ilaha ìtumọ̀ pé kí ni o kò ẹ jẹ́ lọ lọ síbẹ̀ náà gbà láà lẹ́ni tó yẹ ní ìjọsìn lódodo láti máa sìn kó wá sọ ọ kó wí lẹ́nu ìmánì nu kó wí lẹ́nu ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú kí ni o kó gbà lẹ́mìí rẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ ń sọ láyé láyé láwo ni ọ̀tọ̀ ni nǹkan tí ń bẹnu ọkàn wa lẹ́yìnáwó lézàlì makasuda nótùkú bíi lẹ́sàn-án fakọ́tì kì í ṣe káwí lẹ́nu kì í ṣe èròǹgbà ohun tá a gbà lérò òun ni pé kí ni o nǹkan tí yẹn ń sọ lẹ́nu ni o ti yé bilisani fakot nǹkan tí yẹn kàn ń sọ lórí àwọn lásán nìkan so leisa limakusuda anutuku yẹn ni pé anutuku leisa limakusuda bilafsi fakot kì í ṣe pé ni o kí n tá gbà lérò pẹ̀lú ẹni pé kí ni kì í ṣe nǹkan tí yẹn kàn máa ń sọ láwọn lásán bal làbúdà máa nutiki minal ìtìkọ́ bí kì í ṣe pé kí ni o bíyàn bá ṣe ń sọ ọ lẹ́nu kó máa bẹnu ọkàn rẹ̀ náà kàmẹ́lẹ̀ ayẹ́kìfẹ́lẹ̀ ẹ̀yìn ti kọ́ dùbìdó ní nọ́tìkì bẹ́ẹ̀ náà ni káwá tó wá gbanú ẹ̀mí wa ká gbanú ọkàn wa kò tí ì tó tíyẹ̀ ò bá tún wá wí tó bá lọ ní mẹ́ni ó wí lẹ́nu ó gbanú ẹ̀mí rẹ̀ ó wà ṣe níṣẹ́ bala bódúnmẹ́lẹ̀ amúrẹ́yìn ọ̀nà méjì náà láṣàlàyé ẹ̀dá fáyìzà kúlìtà ọmọ ìyá mi tó bá ń gbọ́ mi lọ́kùnrin àgbélóbìnrin tó bá sọ pé la ilaha fakọdùnàtọ́ tàbí àbẹ̀lì sáàni nǹkan tó o ṣe ni pé kí ni o ò ti sọ lẹ́nu fún wa àti gbọ́ o ti sọ lórí àwọn wàlẹ́kìn làbúdà àǹtà tẹ́kìdà màánáà wà mẹ́dìlúùlẹ́hà fi kọ́lìbìkì ṣùgbọ́n o ó gbọ́dọ̀ tún wá gba ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ìtumọ̀ la ilaha ni òye pọ̀lọpọ̀ mùsùlùmí ni tàwí ìgẹ̀lómi ti bàjẹ́ ti pẹ́ àkídẹ̀lómi ti consume ó ti wà consumated ó ti wà consumed ó ti wà destroyed ohun tẹ́lẹ̀ omi ń pè ní mẹ́nìgà ń kírun àgbá ni kò ní rẹ́kọ̀dù iṣẹ́ olóore fáìlì rẹ̀ tí ó sì mọ̀ lójú ó kéré gan ó yádùn ó ni kò ní rí wínú sáré pẹ̀lú àwọn àdìsí ṣe kí ni ṣàlàyé ẹ̀ fún wa. so bó ṣe wá ń sọ yẹn kọ́ o gbọ́dọ̀ tún wá gba ìtumọ̀ rẹ̀ nínú ọkàn rẹ̀ wàmẹ̀dì lùlẹ̀hà fi ìkọlìbì kó o tún wá gba nǹkan tí láìláì lànà o tún tọ́ka sí kó o gbà á dénú ẹ̀mí rẹ̀ falabuda antamala bimektadoha o tún gbọ́dọ̀ tún wá máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tí láìláì lànà o ṣe kí ni o tún dá lẹ́jọ́ àwọn òfin yìí fi jawari fi jawarihika lórí kìrìkì ara rẹ ẹ ẹrí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí káì ọba kọ hundred percent mùsùlùmí jọ láyé tipátipá la máa fi twenty five tó nà ṣìjáko alias mùsùlùmí ló pọ̀ láyé ju ti ń jẹ ju àwọn tí islam gan rẹkọmẹndì ní mùsùlùmí lọ fàyíyà lẹ́yìn zatikẹ́lí mẹ́ta tó kọ́ ọ́ lu bí lisan faqat torí pé kí ni kì í ṣe nǹkan tí yẹn máa ń sọ lẹ́nu láwọn nìkan la ilaha illallah kì í ṣe nǹkan tí yẹn kàn máa ń sọ lẹ́nu àwọn lásán wa innama iya kalimatun azima laha muqtada gbólóhùn kan tó tóbi gan tó wá láwọn rules ó láwọn protocol wà laha ma'ana ó sì láwọn ọ̀túnmọ̀ fala budda an ta'rifa ọ̀ràn yẹn ni fún ẹ o undoubtedly ó yẹ kó o mọ àwọn nǹkan wọ̀nyí fala ilaha sórí kálímà la ilaha illallah kalimatun azima iya unwanul islam gbólóhùn kan tó nípa tó ní agbára gidi gan tó tóbi gan ni ẹ̀rí òun wá ní àwọn kí ni o àwọn àdírẹ́sì tí yẹn fi ń dá islam mọ̀ àwọn ní ọ̀nà tí islam yẹn fi ń pé wa unwanul iman tá a fi mọ̀ pé yẹn ní imani fa iya kalimatun tájú ìlà ìnáyà gbólóhùn kan ni tá a ní bùkátà lọ síbi àkólé kan rẹ̀ wàtò táàjú ilé àfáàmì tó wá ní bùkátà tá a ní bùkátà tí bùkátà gbogbo tá a ní bùkátà sí ká mọ àgbọ́yé rẹ̀ ẹ̀yàmà ìyá mi la ilaha illallah alima abudu bi hakin bi bọ́ọ̀tì tó bá ní kò sẹ́nìkan tó yẹ níjọsìn tó bá ní kò sí nǹkan kan tó yẹ kí ni tó yẹ níjọsìn ó ń bẹ nínú àwọn nǹkan míì táwọn èèyàn ń sìn lódodo aw bẹ bọ ọtí àbí pẹ̀lú òdodo àbí pẹ̀lú irọ́ falimabud yosama ilaha ṣùgbọ́n àwọn kata àwọn èèyàn ń sìn wọ́n máa ń pè ní ìlà àwọn náà ń pè ní ọlọ́run ọba wọn ṣùgbọ́n walimabud bẹ hakin ṣùgbọ́n ní tá a wá ń sìn lódodo ó wà lọ́la Allah nìkan ni wàhádà òun nìkan ni gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń sìn lẹ́yìn Allah kò ń ṣe orí òdodo wàkúlùmọ̀ sí wà láì من الأصنام والأشجار والحجار والقبور آلهة باطلة ẹ wá rí gbogbo ohun tó bá ti yàtọ̀ sí Allah níbi ohun táwọn èèyàn ń sìn nínú àwọn òòṣà ni àwọn igi ni àwọn òkúta ni àwọn àpáta ni àwọn sàárèè ni àwọn ìjọsìn rọ́nù àwọn àwọn àwọn ẹni ń pè lọ́lọ́run àwọn táwọn èèyàn ń sìn pẹ̀lú rọ́nù irọ́ làwọn ìlú fíìkì ni wọ́n wàlẹ̀ háàdà tufassiru torí ìdí èyí ni wọ́n fi ń túmọ̀ la ilaha illallah fún wa pé bí annaha la ma'budu bi haqqin illallah kò sẹ́nìkan tó yẹ ní ìjọsìn ju Allah lọ wala yakfi an taqula ma'naha kò tó wá tán síbi kó o tún máa sọ̀túnmọ̀ ẹnìkan la ma'buda illallah ẹ̀rí nínú kò sẹ́ni tó yẹ ní ìjọsìn àyàfi Allah ara o ìyẹn kọ́ la kó o sọ fàhádà bọ́ọ̀tì tó bá níyẹn kò sẹ́ni tó yọ kò sẹ́ni tó yọ níjọsìn ju Allah lọ èyí tó sọ yẹn náà garangi kò correct ohun tá a fẹ́ kó o sọ ni pé kí ni o yadkhulu fihi al-ma'budati kulluha takunu iya Allah torí bá ní kò sẹ́ni tó yẹ níjọsìn àyàfi Allah à àwọn èèyàn sì nǹkan míì tí wọ́n pè láàlá so fàáza masi abu hali wa datil wujud allazina yaqulun kullu ma'budun wa kullu sanami huwa Allah táwọn máa ní gbogbo tí yẹn bá ti ń sìn àti gbogbo àwọn nǹkan òòṣà Allah náà ni nǹkan ẹ̀sìn náà ni wọ́n lẹ́ẹ̀fì máa láwọn àgbákò kan náà àwọn tíṣà kan kan náà náà kọ́ religious study ẹ̀rí wọ́n á máa sọ fún yín pé má sọ fún wa pé mùsùlùmí nìkan ni believer ó ti yé any people whatever anything you can believe in is you are a what you are a believer nínú àwọn courses àwọn àgbákò tí ádámù nínú ni wọ́n á sọ fún yín pé má sọ fún wa pé Islam ni religion whatever anything you believe in you believe in is a religion so gbogbo ẹ iná dínà iná láàyè yẹn àwọn anírùnrùn fìyẹn lẹ islam ti ti tiyín nìyẹn islam ti ti ti tiyín nìyẹn so any other thing táwọn èèyàn bá ti ń sìn náà religion náà lòun náà ṣé ẹ mọ̀ pé philosophy ni ṣùgbọ́n nínú sharia àtẹ̀sìn Allah ẹ̀rí nǹkan tá a gbọ́dọ̀ sọ ni pé kí ni o tá a gbọ́dọ̀ dé falabuda antukọ fayokọ kíyẹn dè é mọ́lẹ̀ láti sọ báyìí pé làbúdà hakun ìlàlá àwọn làbúdà bẹ hakin ìlàlá kò sẹ́nìkan tó yẹ ní ìjọsìn lódodo wàá fi lódodo sí i torí àwọn nǹkan míì táwọn èèyàn ń sìn náà yẹ níjọsìn fún wọn ṣùgbọ́n yẹ níjọsìn fún wọn ní kí ni o nínú rọ ni ẹni kò sẹ́nìkan tó yẹ ní ìjọsìn kò sẹ́nìkan tó yẹ ká máa sìn lódodo ju Allah nìkan lọ so eléyìí kọ́ àti yọ ẹni tí ń jẹ́ ẹni táwọn èèyàn tún ń sìn lórí ìrọ́pò ń bẹ̀ Allah fún wa pé zaalika bi anna Allah wal haqq ẹ̀rí Allah nìkan náà ní òdodo wa anna ma yad'u min dunihi huwa batil ẹ̀rí táwọn èèyàn ń sìn lẹ́yìn Allah irọ́ làwọn yòówù irọ́ ni so àwọn èèyàn ń sìn nǹkan míì lẹ́yìn Allah lóòótọ́ tòun tó ń sìn yẹn náà nǹkan sìn náà ni ṣùgbọ́n kí ni ò irọ́ nu ṣùgbọ́n ẹni tá à ń sìn tó jẹ́ ẹni tá à ń sìn lódodo òun ni allah wa anna allaha huwa al-aliyyul kabir ẹ̀rá allah ẹ̀rí ọba tí ó ga tó tóbi ni o ẹ̀rí ọba láà ń sọ yẹ ẹ̀kan náà ni la ilaha haqqun illallah wa ma siwahu faya aliyatun batila ogun tó bá yàtọ̀ sí irọ́ ni zakulta ò wá rí ìwọ mùsùlùmí tó bá ní la ilaha illallah asibat àkíkọ́ta o ìbádàtàlá àwọn asibat àkíkọ́tù ìbádàtàlá ó ṣe kí ni o ti fi pàápàá ìjọsìn fáà láàrin lẹ́ni wà á bú tọ́lá ìbádàtà ghayrihi yìí bí a ṣe ìdíkẹ́lẹ̀ mọ́ ohun tí ìjọsìn fún nǹkan míì lẹ́yìn tá sọ yìí o ṣe kí ni o ti já mọ̀ pé irọ́ ni ẹ̀mọ̀ ìyá mi ṣe é dé gbólóhùn la ilaha illallah tábà ní afẹ́sọ̀ tó mọ la ilaha illallah nǹkan méjì òun la testify sílẹ̀ kan náà nǹkan méjì la testify sílẹ̀ kan náà eléyìí ò yọpọlọpọ mùsùlùmí títí ń tojú bọlé eléyìí ò yọpọlọpọ mùsùlùmí tẹ tó ń dá òtù ó tọrọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ní nǹkan ṣe nù yín ṣùgbọ́n kan yín ò stable ọkàn yín ò stable ẹlòmíín ń dá òtù wàláyé ẹ èmi náà sọ pé kinní yẹn ò rí bẹ́ẹ̀ lóòótọ́ náà ṣùgbọ́n a tún wá gbọ́ pé a tún lè ṣe báyìí ẹlòmíì àti mọ̀nà tẹ́lẹ̀ a ti máa bẹ pẹ̀lú ojú ọ̀nà gidi ẹlòmíì ti ń bẹ pẹ̀lú àáfàá gidi tẹ́lẹ̀ tí ń sọ tí ń gbà bẹ̀lẹ̀ tí ń gbà bá àáfàá náà ṣe ń sọ lòun náà ṣe ń gbà tó náà rí pé tọ àlá ń tan ìmọ́lẹ̀ ń tan ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ó ń rí àlùkùránì ni wọ́n ń sọ yìí àdìsí ni wọ́n ń wí yìí àwọn sàábì àdẹ́gbà ṣe ṣe náà rí òun náà sì ń gbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọkàn ò tí ì dúró ọkọ̀ ẹ̀ wá ń padà wá ń gbọ̀n láàrin méjì ṣètọ́nù wa ń opportunity àti máa close mọ́ díẹ̀díẹ̀ aburú máa ń bẹ̀rẹ̀ láti di nǹkan tá a kà kún ni kó tó wá dín ńlá mọ́ èèyàn lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ti pa àwọn àbá yín tì tí wọ́n ń tọ́ yín sójú ọ̀nà tí wọ́n darí yín sójú ọ̀nà tí wọ́n sọ òdodo fún yín tẹ́yìn náà sì ń bá a bẹ́ẹ̀ ẹ jẹ́ tètè padà síbẹ̀ tẹ́ ẹ tó sọnù torójú ọ̀nà tẹ́ wà yẹn tẹ́ rò pé òun ló dáa yẹn ṣètọ́nù ló ṣèdí ẹ̀ fún yín ẹ̀rọ yìí náà ní fìrífìrí tẹ́ ń pa àbí mbẹ̀ ọkàn yín ti wá dààmú ó ti wá sun yín ó ti dàrú mẹ́lòmíì lójú yín wá ń wò pé tọ̀ ibo la wá fẹ́ tò sí báyìí ní ìsìn báyìí ìwọ ló wò mọ́ tó yẹ kó o tò sí nìkan ti ṣe tó bá ti wá fẹ́ wá kọ̀ǹfíùsì ọ̀rọ̀ àlá ànẹ́bì ni kò fi mọ̀nà níka aláàfẹ́ mọ̀nà gbólóhùn la ilaha illallah ìtumọ̀ méjì là ń testify sí lẹ́ẹ̀kan náà òun ni wọ́n ń pè ní kí ni nafiyu lil ibada amma siwa Allah wa isbatuha lillahi wahdahu la sharika lah nǹkan tó ń sọ fún wa ni pé kí ni o la ilaha ó ti condemn gbogbo nǹkan tí ò bá tọ́ sí káfọkàn sí károkàn sí kájọ́sìn fún ká sáré lọ́ọ́ bá káwọ́wọ́rí lọ́ọ̀dọ́ rẹ̀ condemnation tí wọ́n ti ń bẹ́nu ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní kí ni o standardize ọkọ̀ stabilize pé kò sẹ́nìkan tó yẹ ní ìjọsìn lódodo ju Allah nìkan lọ tí ò lórogún ìtumọ̀ la ilaha illallah nìyẹn nǹkan méjì ló kó sínú condemnation fún nǹkan tí ó tó pọ́n tí ó ṣàǹfààní àti kí ni o standardization or stabilization nínú fún fúnra rẹ níbi nǹkan tó dásí kí ni òun gangan ni ojú ọ̀nà kò wá ní ṣe yín láàánú lónìí tẹ ẹ wá rọpọlọpọ mùsùlùmí tó ń ṣe láìláà ìlàlá tí wọn tún wá ń sáré lọ dín nǹkan míì lásìkò nira lásìkò tí nǹkan bá le kí n lè support tíra sheikh sọlí fawzan kó wọn dàbí nípa àwọn nìkan ni wọn ń sọ tíra tá à kà pé àtìrà àfa lẹ ń kà nìkan ni àfa àwọn àgbáyé náà sọ bẹ́ẹ̀ tabalawo alishariwu limujaz alimamahad litawhid likhaliki alimamajid alẹ́zi aláfàwọ̀ sheikh islam muhammad bin abdul wahab sheikh anaji ni wọ́n ṣiṣẹ́ lórí tíra yìí àwọn náà wọ́n mọ̀rọ̀ wá nígbà tí wọ́n sọ̀rọ̀ la ilaha illallah ń tà ń pè ní la ilaha illallah wọ́n ní wa aqulu èmi náà wọ́n testify pé inna tafsira shahadati la ilaha illallah ẹ̀rí ìtumọ̀ kẹ́límà la ilaha illallah ìjẹ́rìí pé kò sẹ́ni nǹkan tó yẹ ní ìjọsìn lódodo ju lọ alladhi huwa nafiyu wal isbat òun náà ní kí ni òun ní kí ni ká yọ nǹkan kúò nígbélé yìí kò sí ń bẹ ká kan wal isbat ká wá fi nǹkan rinlẹ̀ pélé lọ́nà wa huwa nafi uluhiyya amma siwa Allah òun ní pé kí ni o ká kọ̀ǹdẹ́ẹ̀mù nǹkan tí wọ́n ń jọ́sìn fún táwọn èèyàn ń sìn tó yàtọ̀ sí Allah wà ìsìbáàtú lè olóhìyà lẹ́wàdà ká wá fìrìnlẹ̀ pípẹ́ ni tó yẹ ní ìjọsìn fún ni kí ni o ọba tó ń tà ń jọsìn fún ni Allah òun nìkan fàhádà ó wà mẹ tàdàmẹ́nẹ́ tí wọ́n áàzì ilé kẹ́límẹ̀tì òun ni kí ni o òun ni ohun tí gbólóhùn la ilaha illallah yìí tó kó sínú nù ní náfìlì olóhìyà àmẹ́síwà wa isbatul uluhiyya lahu wahda dúnà síwá àdúnà sàwà ẹ̀rí ká ṣàfihàn ká yọ nǹkan kú pélé yìí ò tọ́ síjọsìn lẹ́yìn Allah ká dẹ̀ fi rinlẹ̀ pélé nìkan Allah nìkan ló tọ́ sí níjọsìn tí ò ní ẹni tó jọ wàhálà ó wà hakíkọ́tù tawhid wa huwa tafsiruhu eléyìí ni ohun tí ń jẹ́ la ilaha illallah ni ìtumọ̀ ó wá ṣe mí láàánú ó bani lọ́kàn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ àlá àlá ń lọ gbé fún nǹkan míì níjọ́ tó o bá ti fi lè fi ilé ẹ̀ tó o gbà lẹ́mìí rẹ̀ àbò ṣe níṣẹ́ àbò sọ lọ́rọ̀ pé nǹkan kan tún bẹ ń bì kan tó tún máa provide ohun tó jásí pé àlá ní provide ẹ̀ fún ni níjẹ́ náà láìláìláìlá ọ̀rẹ́ bàjẹ́ ẹ wá wo nọ́mbà èèyàn tí láìláìláìlá wọn ti ń bàjẹ́ lójúmọ́ ní gbólóhùn ní rírò lọ́kàn àti níṣe níṣẹ́ òun ni ó gbẹmí wọnú ẹ̀yin tẹ́ ń ṣe tíátà ẹ̀yin onífíìmù ṣé nollywood ni wọ́n máa ń pè wọ́n àbí bollywood ó dàgbé bollywood làwọn india bẹ́ẹ̀ nollywood ní títí nàìjíríà àti àwọn english àwọn english film àwọn ghanaians and co ẹ̀jẹ̀ máa wú ara yín bẹ̀ ń tó àwọn kó já sí tàwíìdì lára yín ti pọ̀ jù ta ni mùsùlùmí gan-an nínú ẹ̀yin tẹ̀yìn ṣe fíìmù tá bá ní ká fọ́lò àwọn qualities tí islam gbé kalẹ̀ tí yẹn fi ń jẹ́ mùsùlùmí èwo nínú yín ni kí n pọ̀fọ̀ ọ̀ṣà àwọn kan bẹ́ nínú yín àwọn gbajúmọ̀ níbi ká ṣe fíìmù àwọn èèyàn mọ̀ pé wọ́n gùdù síbi awo ẹ fi wọ́n ṣe abaláwo nínú fíìmù kódà tẹ́ ẹ bá ń ṣe fíìmù lọ bí ẹ̀ka bá ní problem tó ní spiritual problem nínú fíìmù yín tó bá fi lè ṣó sẹ́ẹ̀tì àwọn èèyàn kan nínú fíìmù lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọkàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò ní mọ̀ yá bìlẹ̀ fò pé ah ẹni ìyá bá wọn rí solution sí torí pé ó mọ̀ pé ó gbóná gan bí àjèrè nínú fíìmù àwọn èèyàn kan ń bẹ tó yá sí pé nínú yín pàápàá yẹn tẹ́ ẹlẹ́yìn jẹ́ mùsùlùmí nínú fíìmù nínú tíátà àwọn èèyàn kan ń bẹ nínú yín tó já sí pé báwọn tí ó bá fi lè kan tíráàkì tiwọn tó bá débẹ̀ tó bá ṣó wọn lẹ́ẹ̀kan náà àwọn èèyàn ó pariwo ni pé ẹkùn bẹ́ẹ̀ bá ń ṣe fíìmù lọ tẹ́ bá ṣe fíìmù débi pé ẹni tó ní problem ẹni tó ní ṣòro àbẹ́ni tí ya ọkọ ẹ̀ ń dà láàmú ẹ̀ ń ṣe àwọn fíìmù débi pé inú fíìmù yín lẹ ti ń fẹ́ bọ́n rinlẹ̀ fáwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ ní ẹ jẹ́ mùsùlùmí dà nínú ẹ̀yọ́ ní tíátà èyí tí ìná gan tíátà yín dà rẹ́ ti lè wò pé haramu ni o ṣùgbọ́n já kọ́ mú pé ẹlẹ́ẹ̀fẹ́ máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ school of study tẹ́yẹ fẹ́ gbà máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun ni tẹ́ ẹ ṣúùsì yẹn ká gbà for argument sake ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀ wà láàyè nínú àwọn the most fastest way láti fi lè inculcate polytheism sẹ́mi àwọn èèyàn àwọn onítìátà jẹ́ kan ló fi jáde pé gbogbo ẹ̀yin tí tó jáde pé àwọn ìyàwó yín jókòó ti fíìmù àwọn african magic àwọn ni african spirit àwọn ni kíní kankankan tó jáde pé yín ò mọ̀ ju fíìmù fíìmù fíìmù bí olóògùn olóògùn olóògùn lọ́nu ilé yín ohun tí ó padà pọ̀ jù lẹ́mí àwọn ọmọ yín náà ni kíni o wọ́n á fẹ́ dàbí babaláwo òun ló fi já sí pé níjọ́ kìíní àná nígbà náà tá a bá wo fíìmù tán tá a wo eré ajígijaga àbẹ̀sọ́dì àwọn eré àbíjà ẹ̀wọ̀ orí nǹkan kan àwa náà máa ń padà lọ practice ẹ̀ pé à kálẹ̀mí lágbèjà kálẹ̀ ọ̀nì dágúró ẹ̀yìn ìyá mi òṣòro nga àpàdémáwá yá kìíní kankan ó yá gbà bẹ́ẹ̀ pùfù à àwọn àfẹnusẹ bẹni tó yìnbọn èmi rántí ń náà èmi ní téèpù mo ní rédíò tó máa ń rìkọ́ọ̀dù ń wàá rìkọ́ọ̀dù voice ara mi yóò wá máa pa àwọn ọ̀fọ̀ ọ̀yà tá a wò nínú fíìmù tán yìí máa fẹ́ lómi yìí ìbọn ẹ̀ tù wà irọ́ àgbérò ni kú ń gbé àgbèrò ni kò ń gbé àwọn nǹkan kúkúkúkú nínú fíìmù yín ni ẹ̀ràn yẹn sì wà ńlẹ̀ láti gbà náà dùn ní. subhanallah àìmá mọ gírafítì ohun tí ń jẹ́ tawhid ká mọ ewu bẹ́ẹ̀ bí islam yẹn ṣe lè bàjẹ́ níbi ìwà tíyàn bá wù ibi iṣẹ́ tó bá fara ṣe níṣẹ́ bẹ́ẹ̀ náà ni islam yẹn lè bàjẹ́ ní ohun tíyàn bá rò láti inú ọkàn tí ò wí ta aláìníkan ló mọ̀ yún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti fi ọkàn da ìmọ̀ nínú ó ti fi ọkàn da islam dànù tí ó sì mọ̀ yìí sì ń kírun kò tí mà kò tún bá dòbí ẹlòmíì ti wá ba ẹ̀sìn ara ẹ̀ jẹ́ láti bí ọ̀rọ̀ tẹ́ ń sọ èèwọ̀ ni haramu ni ẹbọ ni ká máa sọ̀rọ̀ bí ẹlẹ́bọ ká láwọn làwọn á mú lójú ọ̀nà iṣẹ́ ọ̀nà jẹ ọ̀nà mú wa èmi ò ṣẹbọ o èmi kàn máa ń ṣe bí àwọn ẹlẹ́bọ ni ànábì ní man tashabbaha bi qawmin fa huwa minhum ẹnikẹ́ni tí bá ń fara wí àwọn ìjọ kan òun náà ti ń bẹ lára wọn nù ni. àwọn ọ̀nà tẹ́ ń gbà ṣe fíìmù ni ọ̀nà ẹbọ ti pọ̀ jù àwọn èèyàn kan wá gbajúmọ̀ bí àwọn bàbá alápin ni àwọn Mr. Yinka Abdulkadir àwọn àwọn Ibrahim Shata àwọn Dagunro ìmọ̀ bóyá mùsùlùmí ni Dagunro àwọn èèyàn kan náà ń bẹ ó ti kú ògbólógbó ló máa ń pè nínú fíìmù òun ló ṣe fíìmù kan tó ń pè lógbólógbó sára kan gúdù kan ni àrà kan gúdù ni ẹ̀hẹ́n àwọn èèyàn kan náà wá ń bẹ tí wọ́n jogún àwọn sísítẹ̀mù wọn dòní ẹ̀yin tẹ́yin ò wá kí ń ṣeré aláwo tẹ́yin ò kí ń ṣe aspect babaláwo ẹ̀yin náà ń ṣe àwọn ẹbọ tó kù ṣe bẹ́ẹ̀ ń jọba nínú fíìmù àbẹ́ẹ̀ kí ń jọba ni ẹ̀ ń jọba nínú fíìmù wọ́n ń kúnlẹ̀ kí yín wọ́n ń dọ̀bálẹ̀ fún yín ẹ̀yin tẹ́yin dẹ̀kẹ́ ẹ̀yin tẹ́yin náà ò bá sì ṣe bí ọba ẹ̀yin náà ń kúnlẹ̀ fáwọn ọba nínú fíìmù ẹ̀ ń dọ̀bálẹ̀ gbogbo eléyìí ẹbọ nínú ṣẹ̀dá Islam ẹbọ nínú ẹ̀sìn ló fi jásí pé tá a bá sọ pé ta ni mùsùlùmí gan nínú àwọn ní tíátà pẹ̀lú kọ́lítì tí islam gbé kalẹ̀ kátólí mùsùlùmí yẹn kan yọnu yá pẹ́ o kátólí mùsùlùmí yẹn kan yọnu yín tó bọ́pá bọ́sẹ̀ kó ń bí ohun tí islam pè ń ṣírí kì á pẹ́ ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀ bìlíìfù pé àwọn tára àwọn kan bẹ nínú yẹn àwọn bìlíìfù pé ah, àwọn òṣà àbọ̀ òṣà táwọn bá parí fíìmù àwọn àwọn àlọ́ kírun ẹlòmíín kírun bẹ́ẹ̀ sì ni kò bọ òòṣà ṣùgbọ́n tó bá kú ìdájọ́ babaláwo náà làdá máa dá fún ṣẹ̀rí àmì níbi tó wá jẹ́ náà àdánwò fáwọn onítíátà yìí ni pé àwọn àáfàá tí wọ́n súnmọ́ wọn tí wọ́n ń pè láàfáà wàláhí àwọn dàjáàlù ló pọ̀ nù wọn tí wọ́n ń pè láàfáà táwọn ò sì mà ẹ wo Ibrahim Chatta mo tó ní fídíò yẹn léni nígbà tó lọ sáfihàn láàfin Ọ̀yọ́ tó fẹ́ lọ kí ọ láàfin Ọ̀yọ́ nínú fíìmù yẹn ó bọ́ fìlà ẹ̀ yọ sọ́wọ́ ó gba máikrófóònù ó wá bẹ̀rẹ̀ sí ní kì í yìn ṣọ̀gbó yìn kankan ló fi ń kì í ọba aláàfin ọ̀yọ́ ó dọ̀bálẹ̀ síbẹ̀ ó kúnlẹ̀ síbẹ̀ gbogbo àwọn kíní yẹn bọ ní ìṣebó ló kéwú so ká tó lè wá rẹni tí kì í ṣe lẹ́bọyọ kúò tí ò kó sínú ìdájọ́ ẹbọ nínú ẹ̀sìn nínú ẹ̀yin tẹ́yin ṣe fíìmù ọ̀nà àjìgàn tẹ́ ẹ̀ bá wa ti wá mọ̀ bẹ́ẹ̀ ṣe wá mọ̀ ní ìsinyìí èmi tọrọ ká aláàjọ wúlò fún yín kẹ́ ẹ lè ba deceased kó ń bẹ̀. ní áfíríkà àbí kí ní nàìjíríà bí yẹn bá ń kọrin àbí tí yín bá ń ṣe fíìmù tó ń ṣe àwọn kárátà tí ò dáa tó burú tó worst ń bẹ̀ ó ti yé tó jẹ́ pé bíi ní western world bí àwọn òyìnbó ìlú òyìnbó àtàwọn bẹ́ẹ̀ other country tá a máa ń rí tó wáyé kẹ́lò míì ń ṣe fíìmù ni àbí ń kanrin ni àbí inú fíìmù tí ń ṣe bí aṣẹ́wó bí ẹni tí wọ́n ń kíìsì ẹni tí wọ́n ń ṣe nǹkan nǹkan ẹni tó ń ṣe bí àjẹ́ nǹkan nǹkan ni tí kì í ṣe mùsùlùmí tó bá gba islam ẹ̀yin máa ń yànda àwọn nǹkan yẹn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kọrin tó ń gba islam ni wọ́n kọrin mọ́ ṣe bẹ́ẹ̀ rí é kàn èwo nù ẹ̀yin tẹ́lẹ̀ ń kọrin tẹ́lẹ̀ yín islamic singer ló ní o ló ṣoríire tó yẹ kàn nù gbogbo yín kò sí ìsí kò tí ì da fẹ́nì kankan nù yín tó yẹ kàn tí máa ń kọrin àbí wo nu yín ló gba Grammy award rí èwo ni wọ́n rẹkọmẹ́ndì nínú yín rí ẹ̀rọ orin Islam olórin Islam kò sí ohun tí ń jẹ́ orin Islam lójú ọ̀nà tẹ́ ń gbà ṣe yẹn o àwọn orin tí ń bẹ́nu Islam ò nídìí ìlú kò sí ìlú ń bẹ̀ kò sì sí kíkọ ìwèrè ò sí ń bẹ̀ tóbìnrin ìyàwó ń yàwó àtọ̀pọ̀lọpọ̀ jọ máa kọrin ọkọ àti ìyàwó wọn àjọsùn sórí bẹ́ẹ̀dì kan náà aláwọn ń ṣe lọ́ọ̀fù àdáwò tí wọ́n yẹn ti ẹ̀ wọ́ọ̀sì jù púpọ ọmọ ìyá làwọn táwọn jọ ń dárúkọ yìí náà tọ́lá bá wá gba ìsìláàmù ní western world wọ́n máa ń yàǹda gbogbo àwọn àdáwò yìí náà gbẹ̀yìn ti nàìjíríà ẹ̀yìn tán kódà ti yàn fi mọ̀ kí mùsùlùmí lélẹ́yìí ó parẹ́ lára níbi ìmúra níbi ọ̀rọ̀ ẹlòmíì ẹ̀rẹ̀ lápẹ̀lẹ̀ mùsùlùmí níbi ìjókòó ẹlòmíì níbi kárátà ẹlòmíì náà àwọn fíìmù tẹ̀ ń ṣe bèlè ntàsípà dánwò làwọn fíìmù yìí jà ṣùgbọ́n àwọn aspect tó já sí pé ó lè kó bá yín tó já aspect ẹ bọ ṣèbí òun ni wọ́n fẹ́ àfọlábí kú tán ní ìsìn lórí wàhálà yìí ó wá dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí sì ń dìfẹ́ ni mọ́fì torí pé ó kọ̀ láìkí ó fẹ́ dìfẹ́ pé ó kú ikú ní ń ta lára ni kò wo ìrìn àjò kú wàhálà téèyàn máa kàn lẹ́yìn ikú máa ju wàhálà ayé lọ pé àkíyàn 1000 one years láyé ṣùgbọ́n téèyàn bá kú oore ẹni tó bá kú dáadáa tó kú sínú Islam ni o mùsùlùmí tó bá kú omi wàhálà ayé ni òkú mùsùlùmí lọ sinmi ni kò sí wàhálà nínú sẹ́yìn tá àkídà yín ò ti wá dá àkídà ò dá tàwíìdì ti bàjẹ́ irun nìkan lẹ ń kí nígbà tẹ bá ṣe tán àti ráàyè kí ẹ wá mọ àwọn nǹkan tó bẹ̀sẹ̀ yín jẹ́ níbi ọ̀rọ̀ níbi àdìsọ́kàn àti níbi ìwù níwà tọ́ wá sí tèmi fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà kí mùsùlùmí ní tẹ́ ṣe fíìmù ni pé kí ni gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ẹbọ ẹbọ ẹ jẹ́ lọ́ọ́ mọ̀ ẹ lọ́ọ́ mọ̀ ni ẹ ẹ jìnà èyí tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ tó àwọn ń bẹ bí ká máa ṣọ máa kíìsì ìyàwó ń yàwó máa sùn lórí ìyàwó ń yàwó máa gorí ìyàwó máa jọ wà obìnrin nínú gbogbo ẹ aburú ni aburú ni gbogbo ẹ. kò sẹ́yìn kan tí yẹn tiẹ̀ léwo pé ẹyẹ ká bá yín má ní ìdílé yìí náà sí kò bá dáa kí yẹn kúkú kúkú gbéṣẹ́ àwọn gàdù kalẹ̀ kí yẹn wá nǹkan míì ṣe ṣe ń bẹ́ nínú yín tí wọ́n ṣe fíìmù tí wọ́n ṣe fíìmù mọ́ tí wọ́n travel out ń bẹ́ nínú yín náà actor ni wọ́n actress ni wọ́n wọ́n gbajúmọ̀ kì í ṣe bóyá torí pé wọ́n hàn ni wọ́n fi filẹ̀ wọ́n hàn dáadáa wọ́n dẹ̀ travel out ìbínú wọn nípa fún ẹlẹ ọ̀rọ̀ ayé gbogbo eléyìí mọ ni fíìmù yìí ní í ṣe mọ ń sìn nínú wọn ni madam bright àbíkúnlá pé woman kan báyìí tó travel padà sí abúlọ láìpẹ́ yìí náà ó sì dáa fún wọn wọn ní láàárín nǹkan kan àwọn kan náà ń bẹ nínú yín báyìí àwọn pẹyẹmí ayé ọ̀la àwọn yún wọ́n fi tíátà kalẹ̀ wọ́n travel wọ́n fèsì fámìlì rẹ̀ wọ́n sì wọ́n sì ń gbádùn ara yí ara wọn bẹ́ẹ̀ bó tiẹ̀ já sí pẹ̀lú mi náà ẹ̀jẹ̀ fíìmù yẹn náà sì ń bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kankan náà yẹn máa ń reflect lórí social media ṣùgbọ́n kó dàbí gbogbo kíìsì ọlọ́kọ lọ́kọ máa họ́ọ̀gì ọkọ lọ́kọ máa ń ṣe dáadáa káàkiri máa ṣòro ìyà kiri nínú fíìmù yìí torí mi ò rọ́nà tí yẹn tiẹ̀ lè fi wò pé theatre act nǹkan tí yẹn tiẹ̀ lè manageably rún mọ́bì kan fún yín ni ẹni tí ò kó sẹ́bọ̀ nù yín ẹni tí ò kó sẹ́bọ̀ nù yín lẹ́yìn tẹ́ ẹ hàn tẹ́ ẹ gbajúmọ̀ o pé àwọn nǹkan tí ìsìláàmù pè lẹ́bọ ẹni tí ò kó sínú yín ah èmi ò tí ì mọ̀ fọ̀ náà torí ẹni tó ń gan ò tiẹ̀ ṣe babaláwo gan-an ń ṣàwọn nǹkan ẹbọ míì ẹ wo eléyìí tí wọ́n ń pè ní Lateef Adédìméjì yẹn owó òun lè ṣe babaláwo nínú fíìmù o ṣùgbọ́n sufi ni sufi tó ní agbára ni gbogbo àwọn tàbárùkù ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun tó máa wá ń ṣe jàǹbá kan ti tiẹ̀ tó bá ń bẹ láàrin àwọn mùsùlùmí onímíbídíà ẹgbẹ́ tiẹ̀ á dẹ̀ máa ṣe bí àfa ó lè wọ gbọ́dá kó dé fìlà gọ̀bì kó máa ní òun míì wọ́n máa ṣe kọ̀sídà Ibrahim Níyàsí fún kó máa mì kó máa naní sókè bíi tó gbòǹgbò tó bá tún dé àárín àwọn kírísítẹ́nì wà láàyè lẹ́sẹ̀kẹsẹ̀ látó bá àwọn kìrìsìtẹ́nì dọ́gba tí wọ́n á tún máa jọrin lórí agbọ́nrin kankan náà ó lè máa kọrin bí irú wọn ó lè máa lóhùn give testimony nínú ṣọ́ọ̀ṣì <laughs> àbúrọ̀dà àwọn Christian ẹ wò gbèsè ayé mùnáfìkì ìgbésí ayé mùnáfìkì ni kò sí lórí àkídà gidi tẹ́lẹ̀ ó tún wá sí kíni o kò tún wá sí àlèwàláwò àlèbàráwò lọ́dọ̀ ẹ̀ nínú gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe tíátà tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí ta ni àkídà àlèwàláwò àlèbàráwò ń bẹ lára nínú yín nígbà gbogbo àwọn àfáà tẹ mú létí àwọn ṣètọ́nù àwọn dàjálù àwọn alágbákò lọ́pọ̀lọpọ̀ wọn ohun tó fẹ́ gbà lọ́wọ́ yín wọn ní sọlẹ̀ yìí fún yín kò bá wá dáa kẹ jìnnà sí gbogbo eré à ń ṣe ọba à ń kúnlẹ̀ fọba à ń dọ̀bálẹ̀ fọba ẹlòmíì ò lè ẹlòmíì ò ṣe fíìmù kó kú rí òun ò kí máa ń kú nù fíìmù kó o ṣe fíìmù kó máa kú nù fíìmù kó máa jí lójú ayé gan ó bẹ́tà bí kó o máa ṣe ọba kó o máa kúnlẹ̀ lọ àbí kó o máa ṣàbáláwo ó bẹ́tà ó bẹ́tà gidi gan jídà ká ṣe ká ṣàwo ká ṣe bí aláwo ká fi ṣeré ká síríọ̀sì pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ń kọ́ lórí agbọ́nrin ẹbọ náà gbogbo ẹ̀ làláàfin ń béèrè lọ́wọ́ àwọn kan jò ní táwọn náà ń fọ̀rọ̀ aláàṣe yẹ̀yẹ́ wọn kàn fi wọn fi ṣe yẹ̀yẹ́ gan fi ń ṣeré ni wọn kàn mú lédè wọn fi ń ṣe yẹ̀yẹ́ ha aláwa ní kánàbì sọ fún wa ní pé abiláyì wa ayatihi wa rasulihi kuntum testazihun ṣé àbí Allah àtòjí àtàwọn ọ̀rọ̀ rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ lẹ́yìn fi ń ṣeré lẹ́fi ń tawọ́ báyìí àwọn bá ní kúnnà nàkúndù kúnnà nàkúndù wà náà lẹ́hàbù nàkúndù wà náà lẹ́hàbù àwọn akọ̀ọ̀ ń ṣeré ń tiwa ní o àwọn omi ni ẹ̀ tó bá wùn Allah wá sọ fún wọn pé tọ̀ láta àtẹ́zìrò ẹ má wá excuse o ẹ má wá excuse kọ́dí kàfárìtùm bá dà ìmáìnìkùn ẹ ti di kẹfìrí fóun tẹ ẹ ṣe yìí lẹ́yìn tẹ ẹ jẹ́ mùmùní tẹ́lẹ̀ aláàgá ń testify pé ìyẹn lè jẹ́ mùsùlùmí kó di kẹfìrí ànábì náà testi ànábì náà sọ̀rọ̀ nípa pé ìyẹn lè di mùsùlùmí láàárọ̀ kó sì di kẹfìrí lálẹ́ ìyẹn sì lè jẹ́ kẹfìrí lálẹ́ kó di mùsùlùmí láàárọ̀ kílẹ̀ tó máa ń jẹ́ kejì àwọn àáfàá kan wá dé wọn ní tẹ ẹ bá ti ń ṣe la ilaha illallah kò sí nǹkan kan àwọn ọmọ búkú tó fẹ́ kó báyàn nù ìyẹn ń di kèfèrí fine fine islam yẹn islam ń bàjẹ́ mọ́yàn lára bíi miscarriage tí islam ó bàjẹ́ mọ́yàn lára bí ìgbà tó bẹ̀rẹ̀ ní miscarriage tí yóò sì ní mà bẹ́yẹn bá fi lè kú nínú sáàkù yẹn wàláhì èèyàn ò ní rí ní mùsùlùmí láti máa very careful wàá máa rìṣẹ́ kí ìmánì rẹ wàá máa rìṣọ́ ọ̀rọ̀ ẹnu rẹ wàá sì máa ṣáwọn ibi tó fẹ́ wù níwà wàá máa ṣáwọn tó yẹ kó o nífẹ̀ẹ́ tó yẹ kó o nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ àfẹ́jù wàá báláǹsì láàrin méjì o sì ní kọ́ọ̀sì commotion àti rascality láwùjọ torí ìdí èyí ẹ̀yin mọ̀ ìyá mi tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ̀yin náà já dìnà sí gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú kí ni o tó ní í ṣe pẹ̀lú ẹbọ á padà máa mú wá fún wa lẹ́yẹ kankan lẹ́sọ̀lẹ́sọ̀ àwọn nǹkan tí ń ba àkídà jẹ́ mọ́yàn la ẹ̀rí tí ìsìlámù yẹn á bàjẹ́ dá pé mí ò sọ ọkọ̀ òru lásán ni ayálẹ̀ kùránì ò takò lára ẹ̀ náà ni akíntakàdísì ọ̀rọ̀ ànẹ́bì kódà tó o báyìí tí rí practice O máa ṣe ládùúgbà o wàá máa gbìyànjú aláàwá fi rọ̀ ẹ́ lọ́rùn wọ́n ní wá wò ní nǹkan rí ìwọ ní kò show seriousness ká aláàánú wá support yẹ. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.